أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور adúpẹ́ ní ọ̀dọ̀ lọ́wọ́ ọba tí ó fi ṣọlẹ̀ sọ́wọ́ láti àná tó fi di àsùbá àti òwúrọ̀ òní ní àárọ̀ yìí lágbára lọ́wọ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ ó ní àṣírí kù tààrí fún hù wa àníwá àrùn ṣíríkù ní ìmọ̀rogún mọ́lọ́mọba níbi ìjọsìn ká máa sin lọ́run ká tún máa sin nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ò ń ṣe àdúrà bó ṣe ń bẹ lọ́run bẹ́ẹ̀ ló tún ké pe àǹjànú eléyìí ẹbọ ìtọ́lágbára ńlọ́jẹ́ ọ̀nà mélòó wá ní ṣíríkù ńlọpin sí. Si ẹjá bẹ̀rẹ̀ látòrí kí làwọn afáà sọ nípa àṣírìkù àṣírìkù ja'alu sharikin lillahi ta'ala fi rububiyyatihi wa uluhiyyatihi wọ́n ni tí ń jẹ́ ṣírìkù ìmú orogún mọ́lọ́mọba fi rububiyyatihi lábala ìran tàwíìdì méjèèjì. ìkíní fi olóhìyàtì bó ṣe ń sin lọ́hùn ó tún lérò pé ẹlòmíì tún bẹ tó tún yẹ kọ́ ọ máa sìn yàtọ̀ sọ́lọ́hùn tàbí ọ máa sin lọ́hùn ó tún máa sin nǹkan. bákan náà fi rububiyati níbi dídá ẹ̀dá gbígbéniga fífani wálẹ̀ ìpèsè jẹ ìmúfẹ́dá rírọ̀ òjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó ṣe pé ọlọ́run nìkan lọ́ba tí máa ń ṣe é ìwà amúrogún mọ́lọ́run bá níbi àwọn nǹkan tá a kà á lẹ̀ yìí òní ń jẹ́ àṣíríkù bó tilẹ̀ jẹ́ pé èyí tó pọ̀ jù nínú ṣíríkù ìwórogún fọlọ́run a máa pọ̀ lábala ìjọsìn bí a ń yẹ́dùn wa náà lọ ìgbà ìrọ̀wò pẹ̀lú kéèyàn máa ké pọ̀ lọ́hùn kó tún máa ké pé nǹkan míì yàtọ̀ sọ lọ́hùn. aw yasrifa lahu shay'an min anwa'i al-ibada àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìran kan nínú àwọn ìran ìjọsìn kíyàn ó darí ẹ̀gbà ọ̀dọ́ ẹlòmíín lọ yàtọ̀ sọlọ́run gẹ́gẹ́ bí oore lọ́dọ̀ ẹ̀dá kan tàbí lọ́dọ̀ irúnmalẹ̀ kan òrìṣà kan kọ́ máa wàlùmọ̀hábà àfikọ́ wa nífẹ̀ẹ́ nǹkan kò nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ gáyàtà irú ìfẹ́tọ́ yẹ kó onísọ́lọ́hún kéèyàn oní sí nǹkan bóyá onísáyé ni onísọ́wọ́ ni onísọ́mìn ni eléyìí náà ṣíríkù ni. wàlùkọ́wò kéèyàn máa bẹ̀rù nǹkan nítorí yàtọ̀ sí ọlọ́run ọba kéèyàn máa bẹ̀rù ẹ̀dá àbí ń bẹ̀rù ògùn àbí ń bẹ̀rù ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wá jẹ́ pé ìfẹ́hùn ìbẹ̀rù ó tóbi pọ̀ ju ìbẹ̀rù tó ní sọ́nà ọba gangan lọ eléyìí náà lábẹ́ ṣíríkù lọ́wọ́ ìmọ̀ wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́nà níbi tó ṣe pé kò sẹ́ni tó lè ṣe fẹ́ dá àfọlọ́mọba nìkan ṣoṣo eléyìí náà lábẹ́ ṣíríkù lọ́wọ́ anadẹ́rù ìṣèlérí ọlọ́ọ̀nìkan lọ́ba tá a máa ṣe ìlérí fún bó tilẹ̀ pé ìlérí oríṣiríṣi ńlọjẹ ṣùgbọ́n ìlérí pétọ́ iṣẹ́ tí mò ń wá lọ ìtọ́bẹ̀ ilé bọ́ sí ńlọ nǹkan báyìí nǹkan báyìí ń ṣe bóyá ọ̀sàdé ń fọ́ àbẹ̀ kan àbúrò òdílé kan àbúrò òsàdílé kan eléyìí náà lábẹ́ ṣíríkù ńlọ́wà. àìbẹ́ẹ̀ sí àgbo pa fún òrìṣà bẹ̀ abẹ́sẹ̀ láwọn ọ̀run malẹ̀ wọ́n ń bínú kí ni wọ́n fẹ́ gbà báyìí ní tí wọ́n gbà ní pé lára wa epo méje ìgan aṣọ méje bákan náà wọ́n sàkà gbogbo ẹ̀ lóríṣiríṣi wọ́n tún wá fi pé ẹ tún pa àgbò funfun àbí rẹ dúdú wọ́n tún ní wọ́n pa fún gbogbo eléyìí náà lára ìṣẹ́lẹ̀ kò lọ́wà. tọ́wọ́n ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ pátápátá. tabani ká máa ń ṣe àgbéléwọ̀n fáwọn ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tó tóbi pọ̀ bí kéèyàn ṣẹbọ sọlọ torí àwọn ìdí tí ń bọ̀ yìí ìdí alákọ̀ọ́kọ́ kéèyàn mórogún mọ́lọ́run níbi ìjọsìn tashbihun lil makhluq bil ẹ bá ṣe báwọn ó ń fi ẹ̀dá ó fi ń wí ọlọ́run tàbí ń fọlọ́run bá wí ẹ̀dá fi khasaisil uluhiyya níbi àwọn nǹkan tó ṣe pé ọlọ́run nìkan là máa ṣe é fún. famani ashraka ma'a Allah faqad shabbahu bi ẹ bá tún ní nǹkan míì tí ń wólẹ̀ fún tí ń forí balẹ̀ fún tí ń dìrẹ̀ bẹ̀ níwájú rẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọba ajẹ́pẹ́ tó ń wólẹ̀ fún náà ó ti fi wí ọlọ́run pé bọ́lọ̀ ń ṣe gbangban bọ́lọ̀ ń ṣe tóbi bẹ́ẹ̀ ni nǹkan náà tóbi ńlọgbọngbọn ńlọjọba lórí ẹ̀mí rẹ̀ wàhálà àádọ́mù lólùmí ìṣesí báyìí wọ́n tóbi pọ̀ lábòsí nínú sọ́láṣí Luqman ọlọ́run ní inna shirka la zulmun ọba nibe níbi ìjọsìn ẹbọ ṣíṣe àbòsí tó gáyàtà tó tóbi pọ̀. ńlẹ́bọ̀ ṣíṣe ńlọ́jà o. tàbá ń sọ nípa zulmu nínú èdè lárúbáwá wọ́n ní ṣẹ́yìn fi lórí mahalihi oníkàfin nǹkan síbi tí kìí ṣe àyè rẹ̀ famani abada gbẹrẹ lọ ẹ bá wá ń sin tó yàtọ̀ sí ọlọ́run irú ẹni báwọn ó ti fi ìjọsìn síbi tí kìí ṣe àyè rẹ̀ náà wọ́n sọ̀rọ̀ fa lẹ́gẹ́rì mùsàákíà ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kọ́ ọjọ́sìn fún ńlọ ìjọsìn fún àbòsí tó tóbi pọ̀ ìlélẹ́yìn ìmí ń ṣe ìnípọ́nà ọba ńlọba tó dá ọ àná oṣù ọ̀ọ́mọbi tó wà mọ́ ọkàn sáré tilẹ̀ mọ́ wọ́n pè ń ńlọ tún dìde níbo lẹ́mí rẹ̀ wà látànà kó tó di pílẹ̀ mọ́ tó tún wá jí o tálẹ́ńtọ́sọ látànà tilẹ̀ fi mọ́ ìbọ́nà ọba ni ọlọ́run nìkan lọ ẹ̀kọ́ joseph bílẹ̀ ṣe ń sú tàlẹ́ntó ní kílẹ̀ òṣù tàlẹ́ntó ní kílẹ̀ ọ̀gbọ́n ìbọ́lọ́wọ́n bá ní ọlọ́run bá tó ní kápá láti délé yìí ṣe tí ọ̀lọ́wọ́ ẹ̀dá kankan ná ọba nìkan lọ ẹ̀ka joseph ní ìmọ̀ tó wá sí nǹkan míì àbí ìmọ̀ dúpẹ́ fún òòṣà kan àbí rúnmalẹ̀ kan yàtọ̀ kínyìn ò mú owó ara rẹ̀ kí ra mútọ̀ kó wá yẹn dẹ́rẹ́bà kan kó ní kó máa wá gun ọkọ̀ kó máa mówó wá wọlọ́dọ̀pọ̀ ọkọ̀ wọlọ́gbọ́kọ̀ sọ́nà ìwé ọkọ̀ ìwọlọ́gbà dẹ́rẹ́bà wá ìṣẹ́nu látàárọ̀ nígbà lè ṣú ètí òfin wá dìlífà fún ọ wá lọ dìlífà fẹ́lómi sẹ́yìn pábò sínú kínyìn tún wá ṣẹbọ sọ́nà àbòsí ńlá tó gáyàtà tó o. ìdí ẹlẹ́ẹ̀kejì tó fi jẹ́ pé ẹbọ ńlẹ̀sẹ̀ tó tóbi òun sì ní àbòsí tó tóbi jù ni pé ànàlọ́ àkùbàrọ̀ àdáwùlà yóò fẹ̀rẹ̀ ṣẹ́ríkà lèmọ́n làmìyàtọ̀ nínú ọlọ́run bá fún anírò nínú ọ̀pọ̀lọpọ̀ àyà nínú Al-Qur'an ó ní gbogbo ẹ̀ṣẹ̀ òun lè dárí jẹun tó bá sì rìn ṣùgbọ́n ẹbọ ṣíṣe ìmọ̀rọ̀gbọ́mọ́lọ́ níbi ìjọsìn ẹni tí ó tún bá ń bẹ̀ ọlọ́run ló wọ̀n ní foríjì tó bá kú yóò máa bẹ́ẹ̀ nínú lọ ní gbére. nínú sọ́tò nìta ayé ẹlẹ́ẹ̀kejì lè láàdọ́ta iná lọ́ọ̀la yóò fìrò yóò ṣòro kàbí ọlọ́nlọ́wọ́ ò ní dárí ẹ̀ṣẹ̀ jí ẹ̀ ń bá ṣe bọ́ sọ́lọ́n ọmọrogún mọ́lọ́ọ̀ba níbi ìjọsìn wọ́jẹ́ fìrò màdúnà dárìkà tí ọ̀bẹ ilé tó bá ti jáde láyé ọlọ́ni ọ̀sá àforíjì fún ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tí ò tó bá tó kéré sí kéèyàn ṣẹbọ sọ́lọ́run ẹ ń bá wo òun ọlọ́run òun lè dárí ẹ̀ṣẹ̀ òun lè dájì ìnípínlẹ̀ àǹtá fi ṣọ́ra fún ẹbọ òní wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátá ibùgbẹ́yìn òtún bá ọlọ́run lè padà foríjì yẹn o sùn kéèyàn ọ̀sẹ̀ bọ́ sọ́lọ́run kò láforíjì lára ẹ̀ tún ni pé ànàlọ́ àkùbárọ̀ ànáwó àbọ̀ màlìjánà tààlà lùmúṣìrìkì tabatun wọn ní Kùránì àádìkọ́nà ọba ó tún ń ṣe ìlérí ń bẹ̀ fún wa ó tún ń fi ọ̀rọ̀ ó fi ń ṣe ó fi ń wọ́ wa níṣọ́ra kó ń bí ẹbọ ń ṣe ìṣọ́ra yẹn ni wípé ẹ̀ ń ba ilé kú sórí pé ń ṣẹbọ tí ò tù ú bá wíwọ àlùjánnà ó ti dèrò fún nítọ̀hún onítọ̀hún yọ wọ̀ ní tó bá wọ̀ ní kìsìkò tí a pẹ́ ètò sínú náà tó wọ̀ náà wà lọ wà lọ wà lọ gbádùn lẹ́nu àlùjánnà kò sí fẹ́ni tó bá wọná o kò sí fẹ́ni tó bá wọná tó yẹ kó ṣe bọ ilé kó ilé òde ronú ná inú já ànámà ni ó máa bẹ lọ gbére nínú Suratul Maida ayé ẹlẹ́ẹ̀kejì lé láàdọ́rin ọlọ́run bá ń sọ nípa ànábì Ìsá Jésù aleyhi salatu wa salam ìgbà tí ń sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní ẹ ṣọ́ra fún ẹbọ ṣíṣe o innahu man yushrik billah torí pé ntọ́ba ilé sẹ́bọ́ sọ́lọ́hún ọba faqad harrama Allahu alayhi al-janna wíwọ̀ àlùjánà ó ti dèwọ̀ fún nítọ̀ ọlọ́run ti ṣe àlùjánà wíwọ̀ ó ti ṣe léwọ̀ fún nítọ̀ ọ̀hún ẹni tí ọba wá wà àlùjánà wa ma'wahu an-nar inú ná ó ní bùdé sí rẹ ó lálùkìyàmù wa ma lidh-dhalimina min ansar gbogbo alábòsí ẹ̀dá pátá wọn ò ní rẹ́nìkan tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó ràn wọ́n sí tí ó ṣìpẹ̀ wọn tí ó là wọ́n kò gbìyà ọlọ́run. tàbá ń sọ nípa àbòsí alábòsí àkọ́kọ́ tó ga jùlọ ọ̀nà tí bá ń ṣe bọ́ sọ́lọ́. nínú ẹ̀ náà anasirika yóò bẹ́sù jẹ̀mí àlẹ́ àmọ́ ẹ̀ tí bá ń ṣe bọ́ sọ́lọ́ tí ń ṣeun òní yóò bá gbogbo ṣẹ́ pátá tó ṣe níjọ́sìn. ẹbọ ni ọba jẹ o ìgbà tó lọ́wọ́ bọ́ba àdékọ́lá nínú Suratul An'am ayé ẹlẹ́ẹ̀kejìdín láàdọ́rin ní àádọ́rùn-ún eighty eight ọlọ́run sọ nípa àwọn ànábì ọlọ́run lẹ́yìn tó sọ nípa wọn tán ọlọ́run yìn wọ́n oníkàkọ́ṣe wọn ọ̀pọ̀ ànábì láti kọ́kọ́ṣe wọn káwọn náà kàkọ́ṣe wọn ẹ̀ làhábìtò ánìhùn màkánù yá amálóhùn à ọlọ́run ní ni ní ọlọ́run ti òun là wọn òun yọ wọn tí wọn ṣẹbọ sóhun ọlọ́run tí wọn bèè lè ṣẹbọ sọlọ́run bá ní gbogbo ṣe pátá ní kí ẹbọ ṣíṣe ìmọ̀ àbá iṣẹ́ ìmọ̀ àbá jẹ́ ni tí bá ṣe níjọsìn pátá ẹbọ ṣíṣe ìmọ̀ àbá jẹ́ ni. yàtọ̀ sí eléyìí nínú sọ́dọ̀tù zumar ayé ẹlẹ́ẹ̀karùnléláàádọ́rin sixty five ọlọ́run sọ fánàbí pé wọ́n làkọ́dí ó ìyá ìlẹ́yìn wáyé lálẹ́dínà min qablik ìwọ nìkan kọ́lá kọ̀kọ́rán mẹ́lákù jìbìrì lòsí o ẹ̀ńgàdìjẹ́ bẹ́ẹ̀lì àti máa sáwọn ànábì ọlọ́run tí wọ́n ṣíwájú rẹ̀ ìmísí bó ṣe dé bá ọ bẹ́ẹ̀ ló dé bá àwọn ànábì ọlọ́run ti ẹ̀dẹ̀ síwájú lẹ́yìn àṣírọ́kítà bọ́ ọ bá lọ ṣẹbọ ní ọlọ́run yọ ọ́tọ̀ ṣẹbọ bọ́ ọ bá lọ ṣẹbọ sẹ́mi ọlọ́run ní lọ́yà àbátọ́ ní àmàlùkà gbogbo sẹ́kùn ṣe pátá ní ìbábàjẹ́ wọ́n látàkùn nínú ẹ̀mí nà kọ̀ọ̀sìrín ọba jẹ́ kanú àwọn ẹni òfò ànábì lọ́lọ́run bá ń bá wù ṣùgbọ́n àfọ̀ onítẹ̀síyẹ̀ wọ́n lọ́n ti mọ̀ pé ànábì ò lè ṣẹbọ láíláí ṣùgbọ́n kó lè bá àjẹ́ ìkìlọ̀ fọwọ́ tá a jẹ́ àdéhùnmá rẹ̀ ìdínà èdòjú ọ̀rọ̀ kọ ànábì gángan. lára ẹ̀tún ni pé anilmushirika halalu dami walmal lára tó fi ní ṣe bọ́sọ́ lọ́nu o lára tó fi máa sin lọ́nu nìkan ni o láìpẹ́ ibi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà ni alimushiriku ẹni tí bá ń ṣe bọ́sọ́ lọ́nu irú ẹni báwọn alẹ́ ta ẹ̀jẹ̀ rẹ̀ dànù dúkìá rẹ̀ ẹ̀tọ́ ni láti gbẹ́sẹ̀ lé nínú ayé alukur'an nínú suratu tauba ayé ẹlẹ́ẹ̀karùn-ún níbẹ̀ ọlọ́run ní faqtulul mushrikina haythu wajadtumuhum gbogbo bí tẹ́ bá ti rí àwọn kèfèrí ibẹ̀ ni ẹ pa wọ́n sí. wahdharun wakhudhun ẹgbá wọn mú wahsurun ẹfúnlẹ̀ mọ́ wọn. waq'udu gbogbo àyè ni ẹ ti lúgọ ọlẹ́dẹ̀ wọn kí ni tó fà á torí pé àti bọ́sọ́lá wọn bá ní. òjíṣẹ́ náà bá sọ́lọ́ láwọn àlẹ́ yóò sọ́lọ́ ó ní omirta ni ọkọ ti nà ní àṣà hàtà yà kó ló láàyè láàyè lọ́nà ọlọ́wọ́n bá mi ọkọ̀ mi láṣẹ ó ní kí n gbógun tàwọn èèyàn kí n ló wọn kó n bí ìbọ̀rìṣà lọ sínú ẹ̀sìn Islam kí n kọjú oró sí wọn hàtà yà kó ló láàyè láàyè lọ́nà títí wọn fi gbà pé kò sẹ́nìkan àjọsìn fún lódodo àfọlọ́wọ́n bá nìkan. sẹ́mátì agbègbè la ilaha illallah tí a ń wí lẹ́nu kódà bá àbíyọ̀ òde ní ọkàn wọn pẹ̀lú ọkàn wa ṣùgbọ́n sá ti mú jáde lẹ́nu fẹ́yìndà pẹ̀lú wa sẹ́mátì lè wá wú jáde lẹ́nu pẹ́rẹ́ àákọ̀mù ní ní dìmọ́ àrùn wọ àmì wà láwùn. a jẹ́ pé dáàmú wọn yẹn ni wípé ẹ̀jẹ̀ wọn dúkìá wọn ẹ̀mí wọn wọ́n ti dáàbò bọ́nù látàrí pé wọ́n ti sọ gbólóhùn la ilaha illallah. lára tó ni pé anashirika akbar al-kabair tọ́ba ń sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi tó tóbi jùlọ gírèdì one gírèdì a òní ẹbọ ṣíṣe ńlọ́wà ojúṣe náà bá sallallahu alaihi wasallam ó ní aláwò na bí ó kàn akbar al-kabair anabi níṣẹ́ kí n ṣe àlàyé fún yín nípa àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi jùlọ àwọn ẹ̀ṣẹ̀ gbangba gbangba tí n ṣàlàyé ẹ̀ fún yín qulna bala ya Rasulullah àwọn sàdé a ṣàlàyé ẹ̀ fún wa aráyè kí là ń fi ń tẹ̀lé ọ náà nù nǹkan àkọ́tọ́kọ́ mẹ́nu bà ní pé al-ishraku billah ìmọ̀rọ̀gún mọ́lọ́mọba níbi ìjọsìn. wọn kò kò lè wà lẹ́dẹ́yìn ẹ̀ṣẹ̀ tó tún tóbi jùlọ lẹ́yìn kéèyàn ṣẹ̀wọ́ sọ́lọ̀ òní kéèyàn ṣẹ̀ ìyá kò ṣẹ̀ bàbá. bàbá Ibn al-Qayyim kọ́lọ̀mbà ní kí bàbá inú tíra àwọn al-Jawabul Kafi wọ́n ní subhanahu anna al-qasda bil-khalqi wal-amri أن يعرف بأسمائه وصفاته ويعبد وحده ولا يشرك به wọ́n lọ́wọ́ bá ń fún anírò èròǹgbò wọn lọ́wọ́ bá tó ń fi dẹ́dà èròǹgbò ọlọ́run tó fi gbé àwọn àṣẹ kalẹ̀ lóríṣiríṣi ó ní pé ìkíní kálíbà àmọ́ ọlọ́run ọba ká àwọn ọkọ̀ tọ́nà ọba ti ń jẹ́ àwọn ìròyìn ọlọ́run ká mọ̀ ọ̀rùn bá dáa kátùmọ̀ wá sí ọlọ́run ọba wahdahu lóun nìkan ṣoṣo la yushraku bihi láì ní sorogún láì ní mọ́rogún mọ́lọ́run ọba níbi ìjọsìn láì ní ṣẹbọsọ́lọ́n. wọ́n yà kó mọ̀ ní ẹ̀sùnbẹ̀lẹ̀ kọ́ sí i lára torí tọ́lọ́run ọba tí ì dẹ́gbà ní o kó lè bàjẹ́ pé déédéé àwọn èèyàn ó gbé dúró lórílẹ̀ ọlọ́run. déédéé yìí ìnísánmà àtilẹ̀ ìní sámà fi ń jẹ́ sámà ńlẹ̀ dúró ó nílẹ̀ ló fi ń jẹ́lẹ̀ o bọ́lá ń sọ láyé mi pé laqad arsalna rusulana bil bayyinat àwọn òjíṣẹ́ wa àti rán wọn tẹ̀rítẹ̀rí wa anzalna ma'ahumul kitaba tíra ọlọ́nla sọ̀kalẹ̀ fún wọn almizan òsùn adéédé òsùnwọ̀n ọlọ́nla sọ̀kalẹ̀ fún wọn liyaquma an-nasu bil qisti kólébàtà fáwọn èèyàn wọ́n máa bẹ pẹ̀lú déédéé nínú àyà akhbara subhanahu ọlọ́run fún anírò annahu arsala rasulahu kóòrùn àwọn òjíṣẹ́ wa anzala kutubahu àwọn tíra ọlọ́run ọlọ́run sọ̀kalẹ̀ fún wọn liyaquma an-nasu bil-qisti káwọn yìí ó lè bá a máa wà ni ntọ́wá tóbi jù náà déédéé ó ní at-tawhid ìfàsófọ́lọ́n nínú ìjọsìn yẹni pé káwọn yìí ó lè bá a máa bẹ pẹ̀lú wọ́n mọ̀ jọ́sìn fọlọ́run ba lóun nìkan ṣoṣo. wàá ná ṣèríkà volmon àti kí ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ńlọ́jẹ́ bọ́lá ń sọ́nù àwọn àyà ìta àkàsíwájú ń pé ìnà ṣèríkà lagolmon abim dájúdájú ẹbọ ṣíṣe àbòsí ńlá tó tóbi pọ̀ ńlọ́jẹ́. bẹ́ẹ̀ bá ṣe jẹ́ àbòsí tó tóbi jùlọ bẹ́ẹ̀ náà ni àtàwíhìd ìfi àṣọ fọlọ́n níbi ìjọsìn ìmọ̀ àjọsìn fọlọ́n ọba lónìí nìkan ṣoṣo ló fi jẹ́ pé ní àádọ́lọ́lẹ̀ àádìlẹ̀ òní déédé ètò tóbi jùlọ. fàmìkánì aṣọ́dàmùnì àfáàtà lihada maksud fọwọ́ akbar al-kabaye gbogbo ń tó bá ti ṣe pé ńlọ lágbára jù ní ìtakò ìfàṣọ fọlọ́n nǹkan iná ni ó tóbi jùlọ lẹ́sẹ̀ẹ́ àbáyébìnú kọ́ yìí wọ́n tún sọ̀rọ̀ lọ tí wọ́n fi sọ pé falamma kana shirku munafiyan bi dhat li hadha al maqsud kana akbarul kabayir kana akbarul kabayir níbo sí pé ẹbọ ńlọjẹ ńtọjẹ ìdàkejì tàbí ńtọ́tako àtàwọ̀hídù jùlọ ìdí nìkan jẹ́ pé ẹbọ ṣíṣe ńlọ jùlọ pátá ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn yẹn ìdí ni tọ́lọ́mù bá tó fi ṣe àlùjánnà wíwọ̀ léèwọ̀ ala kulli mushrikin fún gbogbo ẹni tó bá jẹ́ ọ̀ṣẹ̀bọ wà bá àdámàwò títà ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ọlọ́nṣẹ́lẹ́tọ̀ wà máa láwù gbígba owó rẹ̀ gbígbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ gbígba ya rẹ̀ ọlọ́nṣẹ́lẹ́tọ̀ fún tani li ahli tawhid fáwọn tí wọ́n bá fàṣọ fọlọ́ wà yẹ tẹ̀kídó máa bí dàn láwùn látàrí pé wọn ò sí lọ́hùn ọlọ́run ní ká mú ọ lẹ́rú ká máa ṣẹrú sìn wá torí kíni lámà tára kòlìkì yá máa bí ẹran bòde ìyá ti nígbà wọn ò ti tán láti sin lọ́hùn ẹni tí ọba ti sin lọ́hùn ẹ̀dá tó yẹ pẹrẹ ni. wàhálà lọ́wọ́ subahánahu àyà kùbálà lèmúṣìrìkì ní àmàlà ọlọ́run bá tún wá kọ̀ jálẹ̀ ó ní kò sí ń gbogbo sẹ́tí tí ò fèrè gbogbo sẹ́tí ọ̀ṣẹ́bọ tó bá ṣe níjọsìn pátá ọlọ́run ò ní tẹ́wọ́ gbà ọ̀húnyá kùmàlà fi ṣàfàátàn ọlọ́run tún ṣèlérí ọlọ́run tún kọ̀ gbálẹ̀ láti gba ìpẹ́ ẹ̀ńbàjẹ́ ọ̀ṣẹ̀bọ tí òtún bá ti jáde láyé. àwọn yẹn ṣàjì ìbálẹ̀ òfin àkìrọ̀ ọlọ́run ló wò ní jẹ́ pé rẹ̀ sẹ́ tó bá di ní àlàáyéra lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. àwọn yẹn kùmàlà òfin àròjà agbélé ìrànká rẹ̀ kọ́mọ̀ràn kò wọ́n lọ́n ntọ́fà ni pé gbogbo ọ̀ṣẹ̀bọ ayé pátápátá tí wọ́n bá ní aláìmọ̀kan o àwọn ní ẹ̀yẹ aláìmọ̀kan aláìmọ̀kan àwọn ní wọn ọ̀mọ́ lọ́wọ́ bá jùlọ látàrí pé jahal lahu min khalqi niddan wa dhalika ghayatul jahli ìdí ni pé ó mọ̀rọ̀gún mọ́lọ́wọ́ bá nínú ìjọsìn rẹ̀ ètí ń ṣe fọ́lọ́n kọ̀sáìmọ̀kan tó gáyàtà tó tóbi kọjá kéyìn ò mórogún mọ́lọ́n níbi ìjọsìn kàmá ní ọgá yàtọ̀ lónìí bó ti jẹ́ pé náà ló tún tóbi jùlọ lábòsí wàyìn káàní ló mọ̀ṣẹ́ kẹfẹ́ wá kẹrin lámìyá lè mọ̀ rọ́bà o bó tilẹ̀ yẹ kékeré fèrè ọkà rò pé ń bọ́ lọ́wọ́ bá sí ni kò bọ́ lọ́n sí ìnàmà yẹ́bùlẹ̀mù náfṣà o ẹ̀mí ara rẹ̀ nìkan ò ní ó ń bò sí níparí láàárọ̀ yìí lọ́dọ̀ tá a jìnnà sí ìṣẹ́bọ ima mọ́rọ̀gọ́mọ́lọ́ọ̀ba níbi ìjọsìn anàṣírìkà tanakusun wàhálìbùn ìmọ̀ ṣẹbọ sọlọ́ọ̀ba àléébù pátá ni àbùkù nígbà tí à ń kan ọlọ́run oníkéèyàn tún rò pé ọlọ́run míì tún bẹ tó kéèyàn máa jọ́sìn fún. àléébù yìí nazaha rabbu àníhà ọlọ́run sì máa ara rẹ̀ kú ń ẹ̀ ń bá wa ń ṣẹbọ sọ́lọ́n fàkọ̀dá àsìbàtà lìlá ajẹ́kúrò ẹni báwọn gbogbo ń tọ́nà ọba sọ pé òun má òun ò kìí ṣe tòun á gbọ́dọ̀ fi ròyìn òun ajẹ́kúnítọ̀hún ó ń ṣe àfimúlẹ̀ rẹ̀ fọlọ́nu wàhálà gọ́ọ̀yàtùl mọ̀hádàtì lílá wàgáyàtùl mọ̀nádàtì wọ́lmọ̀ṣáàkọ́tì lílá èsì síbà ó lè tó tóbi jù ní aborí kankan sọlọ́n èsì síbà ńlọ́gá yàtà jùlọ ní ìyapa àṣẹ ọlọ́run ìṣesíbáhùn ńlọ tóbi jùlọ ní ìkọ̀tọ̀ ọlọ́run ọba sílẹ̀ ẹ jẹ́ ká jìnnà sí i lọ́la lágbára ọlọ́run àwọn ọ̀nà tí ẹbọ tó pín sí èwo ńlẹ̀ tó lè gbéni kó nu ẹ̀sìn pátápátá èwo ló ṣe wípé wàsílà lọ jẹ́ béèyàn ọba jáwọ́ ń bẹ̀ ibi tí yàn padà ń di ọ̀rọ̀ ara rẹ̀ sí ni wípé yọ̀ọ́ bara rẹ̀ nù náà. tí ó sì ti gbére níbẹ̀ kọ́lọ́n bá kó sọ àjọyọ̀ lọ kó sì làwọn kó ń bi ẹbọ ṣíṣe àkérò ti na Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina naa subhanahu wa Allahumma.